a lè sọ pé ká máa yẹ iṣẹ́ wò ká máa jó nǹkan àwọn afáàtọ́ wọn jù kan ṣé yẹn náà lè yọ̀yàn kó nínú islam. والصلاة والسلام على رسوله وآله وصحبه أجمعين كما يسون وانكني التكهن ẹni tó ń se ni wọ́n ń pè ní kahinon oyè àbí oyè nǹkan burúkú ni máa ń yọyàn kú ní islam lórí eré èyí ó fọwọ́ ara ẹ̀ ṣiṣẹ́ láyé yóò sì ṣòfò rẹ̀ tó bá rí jẹ́ ọ̀gbẹ́dàn kìyàmù torí ẹ̀ ló fà tó fi já gbọ̀nà tíyàn bá máa ń gba ayẹsẹ̀ wò rè ẹ̀dá ò gbọ́dọ̀ dé díẹ̀ kò sí nínú lànà àwa mùsùlùmí anabi muhammad sallallahu alayhi wa sallam anabi ni mani atahu rọ́ọ̀fani aw kahinan ẹnikẹ́ni tó bá lè bá yẹ̀mí wò abala gbígbà tẹ̀sùbá ní fi ń yẹ̀ wò ni àtẹ̀wọ́lá bala ni àmẹ́ni ọkọ ni wọ́n máa ń wí gbólóhùn kèfèrí nìyẹn náà gbólóhùn sí lọ́ọ̀mẹ́ni ni àbólólà lu yín ọlọ́run ló kọ ẹni tí ń tẹ́yìn bá fi ń yẹ iṣẹ́ wò èrò ẹni bẹ́ẹ̀ ta bá gbàgbọ́ lórí tó sọ àti ṣe kèfèrí sí tọ́lọ́ ń sọ kalẹ̀ fún wa nàbì kí sì lọ́wọ́ ń sọ kalẹ̀ fún nàbì alukur'anil karim ni torí ẹ̀ ìṣẹ́wù ẹni tó bá mú níṣẹ́ rí èrò ẹni bẹ́ẹ̀ kèfèrí ni níwájú ọlọ́m bí ọ̀rọ̀ àwọn afa islam láti ọjọ́ tó ti pẹ́ wá rírè bẹ́ẹ̀ náà ni èwo ni kejì ẹ wàá béèrè lọ́wọ́ rẹ̀ kí ni ń kéèyàn jó nǹkan òun kọ́ ni wàhálà kí là ń jó kí sì ni ti afẹ́fin tí à ń jó sí i èèyàn bá gbé sílé náà sí ní bá ń so iṣu sunsun rèé tó bá sun kọjá lẹ́bù kan rèé ó lè ní àwọn kankan tó fẹ́ fi ṣe ó yà bí òye gbogbo ìta ń wí ni à ń wá wa wí ni o ṣùgbọ́n majority àwọn tí wọ́n máa ń jó nǹkan rèé àwọn náà mọ̀ pé idán òní wọ́n máa fi ń pa bí anjókòó èkúté anjókòó ejò anjó yí àfin anjó ike abuké bẹ́ẹ̀ la anjó ẹran ọmọnìyàn àti gbogbo tó bá jọ ọmọ nǹkan bá ń bá nì òní wọ́n pè ní asehiru alukur'an ilkẹrim òní wàlá yóò filẹ̀ sahiru aidu ata gbogbo ibikíbi tí ó pìdán bá wà kò ní láṣeyọrí kò ní jèrè torí ẹ asiru kò fọrọ́n kéèyàn máa ṣe idán rè kéferì níwájú ọlọ́m gbogbo orú nǹkan bá idán náà ni pé afẹ́ kẹni bá jẹ́ mùsùlùmí kí á jìnà sí ká sì dúró ti ọlọ́run ọba wa yóò tó wa ṣùgbọ́n ẹni bá ṣe bẹ́ẹ̀ rẹ̀ tó bá dẹ̀já tó bá sí àwọn nǹkan wọ̀nyí tó fi lọ bọ́lọ́run ọba rẹ̀ kò ní pàdé ọlọ́run ọba pẹ̀lú ìyọnu ọlọ́run Allahu a'lam. naam. pé ǹjẹ́ ẹni tí ó jó ní wáàsí tó jẹ́ àfa tó wáyé pé gbogbo ògbà ló máa ń bú àwọn onísúnà ló máa ń takò ọ̀rọ̀ tá ànábì ǹjẹ́ a lè lọ àwa onísúnà ǹjẹ́ a lè lọ síbi sàárẹ̀ ẹni yìí ká lọ kírun sí i la àbí ǹjẹ́ a lè pẹ́ nìyẹn ní mùsùlùmí kí ni ìdájọ́ rẹ̀. ṣé ọmọ ìyá wa tí wọ́n béèrè ìbéèrè tí ó tóbi ni o ìbéèrè tí ó dẹ̀ léwu ni o ara nú ọ̀rọ̀ tí à ń sọ lọ́wọ́ inú ẹ̀ náà lọ́wọ́ àwọn. tó bá yẹ pé àfàṣà ká tí ó lóun ṣe súnà nísìnyí ìwà rẹ̀ ọ̀bá dáa lóòótọ́ súnà ń bẹ lára ẹ̀ ó ń fa ṣòkòtò sókè ànábì ilé ìjọ ó sì fẹ́ràn gbọ́nrí ànábì ilé ìjọ àbẹ́lẹ̀ asílífàtú rèé òun náà ń lo nìkọ́ọ̀bù gbogbo ẹ̀ náà súnà ànábì ló bá dé ni ó yà bí òye ìwà àwọn tá a dákọ̀ yìí ọ̀wá da wọn àmọ̀yàn bá lò àbẹ́kọ̀ wọn ò tó nǹkan àbá ń bú wọn à ń kórìíra wọn nítorí àìtó nǹkan ẹ̀kọ́ wọn rèé ìyẹn rèé kìí ṣe ìṣekèfèrí sọ́lọ́m lásìkò torí pa àkórìíra wọn ń torí dáadáa tí wọ́n ń ṣe tí ọ̀dà kan ṣe lára wọn la kórìíra sùmọ́ ká wo àfàṣà kátà fẹ́ kórìíra rẹ̀ rí dárí pé kò kú ṣe nǹkan kan náà fún wa ẹ kọjá wípé bákan ṣe ń rí ẹlòmíà sọ pé inú mi kàn bí ọ ni àyínú rẹ kàn bí mi ni torí kí wá ní o torí súnà tí ń ṣe ni àwọn afáàní tá a bá ń torí níta nàbí mú wá téèyàn kan ṣe tá a bá ń torí rẹ kórìíra ẹni ìyẹn ìṣe kèfèrí sọlọmù ìṣe kèfèrí ni kọ̀ǹfàmù ni o torí pé bí ìgbà tí ànábì gan wà láyé ànábì tó mú nǹkan tá à ń ṣe wá gan bí ìgbà tó yẹ kó nǹkan là ń ṣe kí ni o là ń kórìíra ni sotori ẹ̀rẹ̀ irú nǹkan bá ń o léwu gan isi máa ń sọ yẹn di kèfèrí kàmá yẹ stẹ̀sí ihu bí máa dábì sewak bí kéèyàn máa fi pákó rínrìn tó jẹ́ sunna ànábì kéèyàn máa fi ṣe yẹyẹ kéè pé wé tí mo fi rìn òun ní pa á ṣùgbọ́n pákó tí kan rìn náà ni ń fọ́ lórí máa fa ni kúfúrú ni o àbọ̀rọ̀ débẹ̀ ni ọ̀rọ̀ ń bọ̀ rẹpẹtẹ o àbí kéèyàn máa fi irun gan ṣe yẹyẹ rè ẹ́ pépé bóyá òun ló design irungbọn rẹ̀ bákan bákan ni kó tó máa pa wá lẹ́rìn lágírí akànrí náà ni wàá sọ déyàn yẹ̀yẹ́ kí ọ̀rí wọn ayẹyẹ wọn ò sí ní nǹkan míì tán ṣe wọn ò yàgbé ara níta kàn rí lára wọn pé wọ́n implement sunna nabi la fi ń kórira wọn rè iṣẹ́ kẹfẹ́rí ni o mẹ́rin ẹni bẹ́ẹ̀ kú èmi ò lè sọ pé ẹni kírun sí láwọn òkìlẹ̀ àbí òkìlẹ̀ ẹni tèmi ọgbà o ẹ́ òkìlẹ̀ àbí òkìlẹ̀ ká tó wá sọ pé irú ẹni bẹ́ẹ̀ tún ní àwọn ṣe kan tí ń ṣe rè bóyá ń yẹ ẹsẹ̀ wò àbí ń padán àbí ń àwọn kan wọn nèrè akànlè torí pé bóyá bákanbákan nìre káwá ṣe tàgádí kákan mójú kúrò ńbẹ ayé àfi ẹ ìwọ lọ àfi ẹyìn àbọlọ torí ẹ kí ẹ wà very very careful wallahu alam. la ilaha ant astaghfiruka wa atubu